lọ́jọ́ tòní hmm, lẹ́yìn pé gèlè mi ṣe skẹ́ńtẹ́lẹ́ ó tún rí skòǹtò lọ ìjókòó yàmí túkàtúkà ọmọ mi lómi gradué òun ni mo jó ní ọjọ́ tòní sálàáfíà lẹ́wà sí dáadáa ni mo bá yín ẹ̀ẹ́tọ̀ ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Fàdérè Alálàyé Yorùbá iná ní ké sí yín lásìkò tí mo tún ké sí yín pé ó yá ẹ mọ̀ bọ́ ẹ jókòó ẹ já bomi ọ̀rọ̀ mu ọwọ́ yìí ni kò ní gbélẹ̀ bí mo tiẹ̀ fílẹ̀ gan ń ba lókè ni torí náà òkè òkè lọ́wọ́ wa ò mọ̀ lọ àti gbogbo ẹ̀yìn tẹ̀ ń wò ọ̀rọ̀ kan mọ̀ ni mo mú wá lọ́jọ́ tòní wípé ẹ jẹ́ ń tàn mọ́lẹ̀ sí fún gbogbo wa ẹ kì í ṣe nǹkan tó bò mọ́ pé ọmọ àbàdàn ní Fadérẹra hmm, ó sì nígbéraga torí ìlú tó ti wá Ọ́ dá mi lójú torí náà ara abìkan nínú ó kì í tọ̀ wọ́n mọ́ kìwà pé ìbàdàn mẹ́sì ọgọ̀ ìlú ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun wọ́n ní ìlú ìbíkúnlé alágbàlá jáyàjáyà wọ́n ní ìlú àjàyí ògbórí ẹ̀fọ̀n ṣe filafila <laughs> wọ́n ní ìlú látòsà ààrẹ ọ̀nà kákàǹfò wọ́n ní ìbàdàn ọmọ àjòrò sùn ọmọ àjẹgbẹ́tán fìkàrà ń fọ́rí mu tọ̀ ibi tí mò ń lọ gan rèé kí ló fa apá àbí oríkì yìí wá torí bí mo ti máa ń sọ wọ́n lọ́mọ tó bá sọ lẹ́nu ọ̀sẹ̀ kínní ó sàpò ìyàkọ́ ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó mú wa ní òye irú èèyàn tá a jẹ́ gangan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá òun làwọn tán bílù wa ti ṣe ṣẹ̀dálẹ̀ rẹ̀ ẹ̀ bí gbogbo nǹkan ṣe rí kò sí ti Yorùbá sọ tí ò ní nídìí àwọn àgbàlagbà máa ní ó ní bá ìyẹn ò ní pé ó ní nǹkan kan tó fà kí ló fà tí wọ́n fi pè wá nílùú Ìbàdàn ní ọmọ àjẹgbẹ́ yóò tán fìkàrà ń fọ́rí mọ́ àti pé kí ló dé tí wọ́n fi pè wá lọ́mọ àjòrò sùn àwọn kan tiẹ̀ ní òró òkèlè ní ọkà àmàlà ìrọ̀ o tọ́ àṣẹ̀dálẹ̀ ìlú Ìbàdàn ní ọdún 1829 ẹ ìdásílẹ̀ ìlú Ìbàdàn ẹ kìí ṣe pé bóyá wọ́n finúfíndọ̀ dálẹ̀ ó ní bá ní nǹkan kan ló fà wá kó tó dìgbà yìí wọ́n ń pè ní Ẹ̀bá Ọ̀dàn ẹ̀bá ọ̀nà ọ̀dàn igbó ní tí wọ́n ń pè ńgbà náà nù ẹ̀bá ọ̀dàn wọ́n tiẹ̀ tún sọ di ẹ̀bá dàn láàrin kan kí ló fà á àwọn èèbó Britain gbà náà mọ̀ pé àwọn ní ń darí wa ńgbà náà ẹ̀ ńgbà ẹ̀bá sọ fún British pé kó sọ pé ẹ̀bá ọ̀dàn sọ pàkàṣọ ha èèbó lẹ́nu èèbó bá ní ẹ̀bá ọ̀dàn àwọn ará Ìbàdàn bá kúkú gbà mọ́ra pé ẹ jẹ́ mọ̀ pé ń bá dòó je torí náà kí n mọ́ kúrò lára ibi ìtàn tí mò ń sọ lọ kó tó di ọdún 1829 tá a dá ìlú ìbàdàn sílẹ̀ yìí lágelú tóun jẹ́ jagun ìlú ilé ìfẹ́ ó kó àwọn jagunjagun kan wá láti ilé ìfẹ́ ọ̀yọ́ àti ìjẹ̀bú ẹ̀ẹ́sẹ̀ rí ẹ̀bá ọ̀dàn tí wọ́n dálẹ̀ ńgbà náà tí wọ́n bá ti jagun tán tójú ogun lé ibẹ̀ ni àwọn tí àwọn bá sì wà láàyè nínú àwọn jagunjagun ibẹ̀ ni wọ́n máa ń sá lọ tí wọ́n máa ń sí. Si àwọn tó bá jẹ́ pé wọ́n ṣẹ́kù tó gun òpá wọn tó gun ògbé wọn mi àwọn ni ó lọ sápamọ́ síbi tí wọ́n ń pè ní ẹ̀bá ọ̀dàn torí pé orí òkè ni ìyẹn ẹ̀nì ni pé òkè méje ìlú yìí ìlú Ìbàdàn ká ìtàn tiẹ̀ sọ fún wa pé Ìbàdàn àti ìlú Róòmù wọ́n ní nǹkan kan tó jọ pa wọ́n pọ̀ torí pé ilẹ̀ Róòmù ẹ orí òkè mẹ́ta náà ló yí Róòmù ká àwọn wo nínú àwọn òkè méjèèje yìí òkè méjèèje ẹjẹ́ ń sọ àwọn díẹ̀ fún wa nù bẹ̀ òkè Bọ́là òkè Àdó òkè sápátì òkè mọ̀pó òkè mọ́kọ́lá ẹ̀yin náà ròyìn tó kù nù ẹ̀ náà bíi méjì ló kù ẹ̀yin náà bá ń fọkàn balẹ̀ ẹ̀yin tẹ́ bá ń gbé ìlú Ìbàdàn torí náà ó wá di ìgbà kan nígbà tí Lágelú tó jẹ́ jagun ìlú Ifẹ̀ tó kó àwọn ọmọ ogun rẹ̀ wá sí ẹ̀bá ọ̀dàngbà náà tí àwọn ń gbé lórí òkè ńgbà tó gun ṣẹlẹ̀ tán wọ́n báyé wọn lọ gbogbo nǹkan lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́ ó wá dọdún kan tí wọ́n ń ṣe ọdún eégún tẹ̀mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ibi nílẹ̀ Yorùbá ni wọ́n ti máa ń sọdún eégún bí wọ́n ti wá sọdún eégún ìní ọdún tí mò ń sọ yìí nǹkan kan ṣàṣẹlẹ̀ tó gbé nǹkan pọ̀ tó gbé nǹkan pọ̀ aṣọ sí lára eégún ah tọ ẹ má wò ó àwọn obìnrin lásìkò ìgbà náà àtàwọn ọmọdé wọ́n kéwe náà bá ń wò pé ah abẹ́ ìwà eégún ẹ wo nǹkan ni wọ́n bá fi ń ṣe ẹ̀rìnrín wọ́n bá fi ṣe lẹ́yà